ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ síkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyín kàtó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ̀gbọ́ kókó inú ìròyìn náà ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló sọ di mímọ̀ pé ìṣèjọba rẹ̀ yóò máa ṣe àmúlò àǹfààní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ aládàáni abẹnugan ilégbìmọ̀ asòfin àgbà ti orílẹ̀-èdè nàìjíríà Godswill Akpabio ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti máa ṣe àtìlẹ́yìn fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà látàrí ìgbésẹ̀ yíyọ owó epo kúrò ilé ẹjọ́ gíga tí ó fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà àti ilé ẹjọ́ kan tí ó ṣe àgbékalẹ̀ ìdájọ́ ìpè owó náírà ni yóò máa di níná lórílẹ̀-èdè nàìjíríà adíjedupò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kogi aṣòfin Dino Melaye ló ti sọ di mímọ̀ wípé òun kò ní gba ilé ẹjọ́ lọ lórí èsì ètò ìdìbò sípò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ náà àwọn ọ̀dọ́ ni wọ́n ti bọ́ sí ìgboro ayé pẹ̀lú fífa ojúro sí àwọn ọlọ́pàá látàrí bí ọlọ́pàá kan ṣe ṣekú pa ọ̀dọ́mọdékùnrin kan lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè àwọn aṣojú láti àjọ ìṣọ̀kan ní ilẹ̀ adúláwọ̀ ECOWAS ló ti ṣe àbẹ̀wò lọ sí orílẹ̀-èdè Sierra Leone látàrí ìwà ìdìtẹ̀gbàjọba tí ó fẹ́ wáyé ṣáájú lórílẹ̀-èdè náà lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù obìnrin lọ́wọ́ àárín gbogbo fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin super falcons ti orílẹ̀-èdè nàìjíríà Tony Penny ló ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà kò ní forí ojú kéré ikọ̀ agbábọ́ọ̀lù Cape Verde níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lọ́la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 ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọn yóò máa ṣe àmúlò àǹfààní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ aládàáni ní ìlànà ppp láti bu omirin ètò owó níná àwọn àkànṣe iṣẹ́ kíkọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àbá ètò ìṣúná ọdún 2024 tí ààrẹ gbé síwájú ilégbìmọ̀ asòfin àgbà lónìí ètò ìṣúná tí iye owó rẹ̀ tó tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n ó lé márùn-ún ọ̀rọ̀ rẹ̀ sí àwọn ọmọ ilégbìmọ̀ asòfin lónìí ààrẹ bọ́lá ahmed tinubu sọ di mímọ̀ pé ìwọ̀nba ohun èlò tó wà nílẹ̀ báyìí nípasẹ̀ ètò ìṣúná ìjọba àpapọ̀ rẹ̀ bákan náà àwọn àwọn fi ojúsọ́nà fún ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ilé-iṣẹ́ aládàáni pẹ̀lú ìlànà PPP torí náà àwọn ti fi ìwé pe àwọn ilé-iṣẹ́ aládàáni náà tí ọ̀rọ̀ kàn láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ní ti ìlànà ètò ọrọ̀ ajé okòwò ìdàgbàsókè àlàkalẹ̀ ètò àti àṣeyọrí àkànṣe iṣẹ́ láti mú ìdẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbàámu àfojúsùn rẹ̀ tó pè ní ìrètí tuntun abẹnugan ilé ìgbìmọ̀ asòfin àgbà ti orílẹ̀-èdè nàìjíríà asòfin Godswill Akpabio ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti máa ṣe àtìlẹyìn fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti lè jẹ àǹfààní tó sodo sábẹ́ ìgbésẹ̀ yíyọ owó ìrànwọ́ orí epo kúrò Akpabio ẹni tó mẹ́nuba ọ̀rọ̀ yìí lásìkò tí ààrẹ bọ́lá ahmed tinubu tẹ pẹpẹ àbá ètò ìṣúná ọdún 2024 síwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lónìí ọjọ́rú ní ìlú àbújá òní orílẹ̀-èdè orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ẹlẹ́rìí pàtàkì àtúnṣe sí ètò ọrọ̀ ajé láti ìgbà tí ìgbésẹ̀ yíyọ owó ìrànwọ́ epo petro kúrò lórílẹ̀-èdè nàìjíríà òun ni ìgbésẹ̀ yìí ló jẹ́ ìgbésẹ̀ àkíkanjú láti ọ̀dọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ náà ti mú ìnira dání lórílẹ̀-èdè nàìjíríà bákan náà ló ní àwọn gẹ́gẹ́ bí aṣòfin tí wọ́n dìbò yàn ti ṣe àkọsílẹ̀ ìgbésẹ̀ ìdáhùn ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu lákọ̀tán godwin akpabio ló wá sọ di mímọ̀ sí iwájú gẹ́gẹ́ bí ó ti ṣe ra wẹ́ẹ̀bẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fún ìtẹ̀síwájú àtìlẹ́yìn fún ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu lórílẹ̀-èdè nàìjíríà ilé ẹjọ́ gíga ti orílẹ̀-èdè nàìjíríà ló ti ṣe àgbékalẹ̀ ìdájọ́ pé kí owó náírà àtijọ́ máa di níná lọ lórílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àwọn owó tuntun kọjá ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí títí ìgbà tí ìjọba àpapọ̀ yóò fi ṣe àgbékalẹ̀ ìlànà tuntun láti rọ́pò àwọn owó náà e, lẹ́yìn tí àwọn bá ti ṣe gbogbo ohun tó yẹ kó ṣe nípasẹ̀ kíkàn sí àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ lórí ìgbésẹ̀ náà ṣáájú lọ́jọ́ kẹta oṣù kẹta ní ilé ẹjọ́ gíga ti dá ilé ìfowópamọ́ CBN lọ́wọ́ kọ́ láti ṣe máa ṣe àmúlò ọjọ́ ìgbédeke tí wọ́n fún owó náírà àtijọ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n fi ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún yìí ṣe àfikún ọjọ́ níná owó náírà àtijọ́ lórílẹ̀‐èdè nàìjíríà bí ẹ kò bá gbàgbé pé nínú oṣù kẹwàá ọdún 2022 ní ilé ìfowópamọ́ gbogbogbò orílẹ̀‐èdè nàìjíríà cbn ṣe ìfilọ́lẹ̀ ìgbésẹ̀ àtúnṣe sí owó àtijọ́ náírà bíi ọgọ́rùn-ún náírà igba náírà àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà nígbà tí wọ́n ṣe àfihàn ọjọ́ tí owó náà yóò máa tán nílẹ̀ gẹ́gẹ́ bí níná lórílẹ̀‐èdè nàìjíríà adíje dupò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kogi aṣòfin Dino Melaye ló ti sọ di mímọ̀ pé òun kò ní gbéná wojú èsì ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ náà ní ilé ẹjọ́ tó ń gbọ́ ọ̀rọ̀ awuyewuye lẹ́yìn èsì ètò ìdìbò ilé ẹjọ́ tribunal ṣáájú ló ti kéde pé adíje dupò látinú ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí níbi ètò ìdìbò sípò gómìnà tó wáyé lọ́jọ́ kọkànlá oṣù yìí bákan náà ló sọ di mímọ̀ sí iwájú gẹ́gẹ́ bí ó ti jẹ́ aṣòfin tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà dino melaye àdíje dupò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú pdp ló mú ipò kẹta níbi ètò ìdìbò náà ló ti wá sọ di mímọ̀ lọ́jọ́rú òní pé ẹ̀ka ìdájọ́ ni kò sí òmìnira mọ́ nítorí ó ti jẹ́ ti ẹgbẹ́ òṣèlú apc àti pé ẹ̀ka ìdájọ́ kò fún àwọn ènìyàn ní ìrètí mọ́ àti pé kí ló dé tí ọmọlúwàbí kan ṣe máa kọrí lọ sí sí ilé ẹjọ́ tribunal nígbà tí ó mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC ló ní ẹ̀ka ètò ìdájọ́ náà fún òun tòun gẹ́gẹ́ bí orúkọ òun Dino Melaye òun kò ní gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ gbàgbọ́ mọ́ nínú ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀dọ́ ni wọ́n ti bọ́ sí ìgboro ayé pẹ̀lú bí wọ́n ṣe fa ojúro lónìí ọjọ́rú ní agbègbè kọ́nà lójú ọ̀nà Katsina ìpínlẹ̀ Kano níbàámu ìwọ́de ìfẹ̀hónúhàn látàrí bí ọlọ́pàá kan ṣe pa ọmọdé kan ìṣẹ̀lẹ̀ tó ti dá ìbẹ̀rù bójú sílẹ̀ láàrin ìlú tí ọ̀rọ̀ náà kàn bákan náà ni ìwọ́de náà lọ́pọ̀ pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣèlú kan pẹ̀lú àwọn jàǹdùkú wọn ṣe ń tako ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí èsì ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Kánò ìròyìn sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ló bẹ̀rẹ̀ ní wákàtí òwúrọ̀ òní nígbà tí àwọn jàǹdùkú ẹgbẹ́ òṣèlú kọjú ìjà síra wọn láti máa da omi àlàáfíà dúró wọn ni ikọ̀ ẹ̀ṣọ́ ààbò àtakò ọlọ́pàá tí wọ́n lọ lọ síbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn léraléra èyí tó ṣe okùnfà bí ọta ìbọn ṣe lọ bá ẹnìkan tí kò bá wọn dá sí ọ̀rọ̀ náà èyí tó fi sọdá sí ọ̀run àrèmábọ̀ ọmọdé náà ọ̀dọ́mọdé náà tí wọ́n ṣe ikú pa ni kò bá wọn dá sí ìwà yìí eléyìí ló jẹ́ kí inú bí àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní agbègbè ibi tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ níbẹ̀ ni wọ́n ṣe gùn lé ìwọ́de alágbára láti tako àwọn ọlọ́pàá ìròyìn ilẹ̀ òkèrè àwọn aṣojú láti àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ecowas àti àwọn aṣojú látinú ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ló ti ṣe àbẹ̀wò sí ìlú freetown olúlu orílẹ̀-èdè sierra leone látàrí ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbà ìjọba tó fẹ́ wáyé ṣáájú ní orílẹ̀-èdè náà láti fi da omi àlàáfíà ìlú rú àti dídàbarú ìlànà òfin ní orílẹ̀-èdè náà àwọn aṣojú nínú àtẹ̀jáde wọn ló ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ julius madabio ti ààrẹ orílẹ̀-èdè sierra leone láàrin ọ̀sẹ̀ yìí níbi ìpàdé náà ni wọ́n ti fi àròkò ìṣọ̀kan ààrẹ àjọ ECOWAS ààrẹ Bọ́lá Ahmed Tinubu jíṣẹ́ fún ààrẹ náà bákan náà lọ ṣe ìlérí àtìlẹ́yìn àjọ ECOWAS fún ìṣèjọba àwarawa àti ìṣèjọba tó dára ní orílẹ̀-èdè náà àti ní ilẹ̀ adúláwọ̀ lákòótán ni wọ́n ṣe ìlérí síwájú nígbà tí wọ́n ṣe ìlérí ìṣọ̀kan ìṣèjọba àwarawa tó dára nípasẹ̀ ètò ààbò àti àlàáfíà fún ìdàgbàsókè ọrọ̀ ajé lórílẹ̀-èdè náà àti n ní ilẹ̀ adúláwọ̀ lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons Tony Penny ló ti ní ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà kò ní fi ojú kéré ikọ̀ agbábọ́ọ̀lù Cape Verde tí wọ́n bá pàdé lọ́jọ́bọ̀ Thursday níbi ìdíje kò mẹ́sẹ̀ẹ́yọ ti ilẹ̀ adúláwọ̀ ọdún 2024 abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni yóò máa wáyé lórí pápá ìṣeré Moshood Abiola tó wà ní ìlú Àbújá tí ń ṣe olúìlú orílẹ̀-èdè Nàìjíríà Penny sọ síwájú pé àṣeyọrí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ló máa mú nǹkan rọrùn fún àwọn lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ abala kejì ìfẹsẹ̀wọnsẹ̀ náà yóò máa wáyé bó tilẹ̀ jẹ́ pé Cape Verde kì ẹja ńlá lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ àti pé àwọn kò ní fi ojú kéré wọn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà bákan náà ni agbábọ́ọ̀lù pẹ́ẹ́nì sọ pé bọ́ọ̀lù tí bọ́ọ̀lù bá ti wà lẹ́sẹ̀ àwọn yóò nira fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin alátakò Cape Verde láti mi àwọn wọn bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni yóò máa ṣe àmúlò àǹfààní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ aládàáni ppp láti bu omi rin ètò owó níná abẹnugan ilé ìgbìmọ̀ asòfin àgbà asòfin àgbà àti orílẹ̀-èdè nàìjíríà asòfin Godswill Akpabio ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti máa ṣe àtìlẹ́yìn fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti lè jẹ àǹfààní tó sojú sábẹ́ ìgbésẹ̀ yíyọ owó ìrànwọ́ epo kúrò ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú àbújá ló ti ṣe àgbékalẹ̀ ìdájọ́ pé kí owó náírà àtijọ́ máa di níná lọ pẹ̀lú owó náírà tuntun lórílẹ̀‐èdè nàìjíríà kọjá ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún yìí adíje dupò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kogi aṣòfin Dino Melaye ló ti sọ di mímọ̀ pé òun kò ní gbéná wojú èsì ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ náà ní ilé ẹjọ́ tribunal àwọn ọ̀dọ́ tínú ni wọ́n ti bọ́ sí ìgboro ayé lónìí ọjọ́rú ní ìpínlẹ̀ Kano níbàámu ìwọ́de ìfẹ̀hónúhàn wípé ọlọ́pàá kan ló ṣekú pa ọ̀dọ́mọdé kan ní ìpínlẹ̀ náà lẹ́ka ìròyìn eré lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè àwọn aṣojú láti àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ECOWAS ni wọ́n ti ṣe àbẹ̀wò lọ sí orílẹ̀-èdè Sierra Leone látàrí ìdìtẹ̀gbà ìjọba tó fẹ́ wáyé ṣáájú lórílẹ̀-èdè náà lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́lọ́bìnrin lọ́wọ́ àárín fún ikọ̀ agbábọ́lọ́bìnrin super falcons tony penny ló ti sọ ọ́ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè nàìjíríà wọn ò ní fi ojú kéré ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè cape verde tí wọ́n fẹ́ pàdé wọn lọ́la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 Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa la máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá o ire ire kàbìtì.